ọba Gani Adams. Oòduà. Tí náà rẹ̀ rẹ̀ Kakanfò. Epo ni mo wù ní ọdún má bàtì ní jẹ́. Àwọn àti dúró táwọn bá ń ṣe ìkọ́ tá à ń ṣe. But notwithstanding, àwọn òbí ìbẹ́ẹ̀ ṣe wọ̀ fóòdù. Àti rí àwọn ọkọ̀ tó jáde kan pera ní àpapọ̀ ọmọ Yorùbá. Adẹ̀rẹ̀ àwọn Prọfẹ̀sọ Akíntóyè náà kàn ń kọ̀tínú pẹ̀lú ìlànà so àwọn wo bí gbogbo ẹ ṣe rí àgbé olúkálùkù ṣe ń ṣe nǹkan tiẹ̀ làwọn gan mọ́nítọ̀ ṣe rí all over the world ìbẹ̀rẹ̀ ó máa ń ṣòro kí gbogbo ẹgbẹ́ kóra wọn jọ confirm general alliance ìgbà tó ń lo àwọn South Africa ní ọ̀pá pẹ́pẹ́ ìyà jẹ wọ́n dáadáa ìgbà yẹn lọ́sẹ̀ ronú lọ́sẹ̀ form coalition tó jẹ́ twenty eight organization tó wà níbì kan náà ìgbà tó wá jẹ́ twenty eight organization tó wà níbì kan náà òun náà ṣe lọ́nà lọ but bí nǹkan ṣe ń lọ yìí I can assure you pé with with with the uh, short distance a máa wọ́n náà tá a máa fi papọ̀. Ìbà Gani Adams. Olúwa! Jìnnà rẹ̀ rẹ̀ kàkà fún mi. Ipò ààrẹ ò ṣe ipò tó ń rí fín. Gbogbo nǹkan làárẹ̀ máa fi ń jà. Gbogbo nǹkan tó ń fi ń jà láyé lọ́ fi ń jà. Ẹ̀ ń sọ̀rọ̀ àwọn ìròkà nǹkan kan ń sìn mo gbọ́ tẹ́nìkan sọ pé ṣáà ní ìròkà nǹkan tó ń ṣẹlẹ̀ behind the scene tẹ́ ẹ̀ka ló news lọ́pọ̀ ju nǹkan lọ omi lọ́pọ̀jọ́ kan náà nǹkan tó ń ṣẹlẹ̀ behind the scene on issue of insecurity nílẹ̀ Yorùbá ó ń lọ lọ́wọ́ tẹ́ pé ẹgbẹ́ kan wà dájú kó jọ nílẹ̀ ní abẹ́lẹ̀ òun là ń pè ní south west security stakeholder group OPC wà ń bẹ̀ Àgbẹ̀kọ̀yà méjì wà ń bẹ̀ Eh, vigilante méjì wà ń bẹ cosmas wà ń bẹ hunter different group akówọjọ àwọn èèyàn ṣiṣẹ́ tí wọ́n lọ yàtọ̀ sí ìkan tí àmọ̀tẹ́kùn ṣe. ibà gani ada olùwà jìnnà rẹ̀ rẹ̀ kàkà bolo. so ìyẹn lọ lábẹ́lẹ̀ pọ̀tù àwọn pípọ̀ yìí ti wọlé ẹ̀jẹ̀ rí pé through southwest security stakeholder nìkan bíi four weeks ago through PRO Southwest Security we issue a statement pé àwọn kan ti wọlé o àwọn Fúlàní ti yí wa pa o ogun ti yí wa po ní ilẹ̀ Yorùbá o pé wọ́n dẹ̀ ti kó nǹkan ogun wọlé o a sọ yẹn nígbà tó máa di jọ́ kẹta ọ̀kadà rider lọ pa máa nǹkan ní lẹ́kí bí Lagos ṣe ṣe wò pé pẹ̀lú intelligent report tá a ti nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sì fáwọn ọ̀gbádà ọ̀gbádà nìyẹn àwọn lápá pàṣẹ àwọn lápá move information yẹn jáde. so many things la ṣe bá pariwo because tó bá pariwo jù wàhálà la dá fún ẹ torí inú Nàìjíríà làwa ń gbé púpọ̀ náà ọgọ́ pariwo sí wọn gbénu Nàìjíríà àwa inú Nàìjíríà là ń gbé ọgbọ́n ṣe olórí ogun tó bá bí wá kò sí ogun tó lè jà mọ́ o. so ẹ̀yin tẹ wà lé tẹ wà kà tó yẹ kí adọ ṣe kẹ máa kẹ máa kẹ máa kẹ máa push kà máa ìgbà báyìí ìgbà báyìí ìgbà báyìí ẹ wá jẹun kankan ẹ wá ní ẹbẹ dáṣe ẹ wá ní ẹwọ kiri lórí íńtánẹẹtì èmi ò ń ṣẹni tí wọn ń fi rẹkúrẹrẹ lára mo mọ aráàlú òyìnbó dáadáa lóò fi yù tí mo ti dálẹ̀ ní two thousand and eleven mo mọ aráàlú òyìnbó tó bá fẹ́ kàbùkù lọ́wọ́ aláàrò ìbò ni pé kán kówó jọ kó lọ kíwọ́bù tó bá ń kíwọ́bù aráàlú ìwà yẹ̀ yẹ́ ẹ so ọ̀rọ̀ tó bá di dọ̀rọ̀ owó mo máa ń ṣọ́ra lọ́wọ́ ara ọ̀rọ̀ aláìlóyìnbó gan wọ́n wà nígbà wọ́n mọ̀ mí màá fi owó tèmi kún náà lẹ́dá ó máa dáwọ́ tèmi kò ní di pé à ń dáwọ́ ààrẹ là ń kó aṣọ fún mo wà wọ mi ò lẹ́kẹ́ nìkan tepo sí so tábàtẹ̀ fi wá owó kì ṣe ariwo ariwo yẹn bá ti pọ̀ jù owó kéékèèké tó máa dájú alẹ́ lẹ́yìn tó máa rí tó máa sọ irú nǹkan báyìí ó lè má ju márùn lọ wọn ò ní jẹ́ kọ́mọ̀ bẹ́ẹ̀ nílé tírèsì wọn lọ́wọ́ máa gbówó yẹn lẹ̀ wọ́n á dẹ̀ gbówó yẹn lẹ̀ wọ́n á fi ṣe nǹkan bí ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn kan wà àwọn kan wà àwọn ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ sí ariwo tí mi ò sọ sọ irú mr adédèyìndé adé adékọba tó wọ tíṣẹt lùsìn tí mo mo rí fún jọt àbọba grand ẹ ó lè jẹ ó fẹ́ kọ́gbọ́n ní ọ̀rọ̀ tí mo sọ ni so gbogbo àwọn nǹkan báyìí ó ṣàbí pé tó bá ní ọ̀rọ̀ mẹ́wàá ọ̀rọ̀ mẹ́wàá nínú má sọ má sọ ju méjì lọ lórí ìkànnì torí tó sọ ó lè fa àkóbá àkóbá ẹ̀ lọ síwájú ọ̀nà díẹ̀ ẹ wo láti bí almost one year ago gbogbo àwọn broda tó fẹ́ interview mi interview wọn pé òjẹ́ kọ́ interview yìí mo wá rí pé there is a right senses on that wípé kẹ́yàn má máa lọ grant interview pẹ̀lú wọn ẹlòmíì fẹ́ grow page ẹ̀ ẹlòmíì fẹ́ build youtube page ẹ̀ controversial stage issues ló máa mú jáde so wọn wá lo blogging yẹn láti fi promote struggle iná wọn wá fi ń lò láti create discourse within different groups so mo wá realize pé it's better we avoid them we start working under it strategizing on issues ṣẹ́rí nǹkan tá a ṣe yìí a kò ṣe àṣẹ program so that káwọn yìí ká feel people's opinion oníwáyọ̀bí every quarter la máa ṣe àti ní road map wa ní ọmọdé máa so àwọn làwọn míì ta mọ ọ̀rọ̀ míì ta sọ tá a lè sọ build capacity àwọn leaders capacity building ẹgbẹ́ tí ò bá ti ṣe conference àwọn followers àti leaders lè ní capacity ẹ gbọ́dọ̀ gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá kó wá fún ní lecture báwo ni ayé ìgbàlódé ṣe ń lọ a rí Oòduà máa ń tọwọ́ tó ní rédíò tó ní òun ṣiṣẹ́ kan lórí rédíò yẹn òun là má so ìbò mọ́ tá a bá so ìbò mọ́ báwo la ṣe fẹ́ communicate sí global community tó máa dẹ́kun wa even on referendum tá a bá parí conference ń sìn tá a bá kójọ ká fi news báwo ni international community ṣe fẹ́ mọ ọ̀kan tá a fẹ́ báwo wọ́n ṣe máa mọ̀ pa ṣe conference bá dé wọn máa sọ ìbò a máa sọ yorùbá tá a bá délẹ̀ lérí la ṣe máa wá sọ pé tá a bá délẹ̀ lérí fún ten years to fifteen years la máa ṣe bí àwọn asia tá a máa lọ pé compulsory gbogbo nǹkan tá a fẹ́ èdè wa ni bọ́tà fẹ́ gbára wa a ti sọ pé èdè kan ti gbà lọ́wọ́ wa for more than one hundred years òun làwọn abẹ́rẹ́ ìsọlọ́rọ̀ yìí òyìnbó bẹ́yẹn a máa mí ìsẹ̀ ni díẹ̀ tá a bá dé tàbí mm-hmm. nation wa tàbí curriculum wa padà àwọn àgbà yẹn la ṣe máa sọ pé a máa lo èdè wa hundred percent but for now a máa máa mí ìsẹ̀ ni o so that kí àwọn tó máa gbèdẹ wa tó lè kọ́ dáadáa. Mo tẹ̀ rí tẹ́nìkan tí ń kọ síbẹ̀ pé eh, Professor Akintoye ò support referendum but mo mọ̀ pé prof máa ń sọ nínú tàbí ẹ̀ wípé wọ́n máa ń sọ wípé kí àwọn èèyàn support signatory sí referendum but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alhaji alimota ti sọ from Poland Netherlands mo ti sọ síwájú o trap ni ọ̀rọ̀ kóòtù federal court tí àwọn haúsá ló bẹ̀rẹ̀ kínní o èmi ò tí ì rí bí ẹ̀yàn ṣe ń gọ̀ níbẹ̀ yẹn o àwọn fúlàní ló bẹ̀rẹ̀ kínní o wọ́n pera wọn ní àrẹwà kínní kan group kan so àwọn SARS kan wá lọ join wọn àníṣe rí Àbújá yìí ẹ bá ti rí àwọn nǹkan tó bá lóun ṣe struggle l'Àbújá tó yẹ pé Àbújá ẹ wọ́n bèèsì sí tẹ́nìkan bá sọ pé Àbújá lòun bèèsì sí pé òun ṣe struggle òun fẹ́ liberate ilẹ̀ Yorùbá eighty to ninety percent of agents ni wọ́n it's either they are being recruited by SSS DSS or they are being recruited by NIA so government ló recruit wọn irú àwọn nọ́mbà àwọn ngo tó wà ní àbújá ninety percent wọn government control ni wọn so bàtí mo rí kí ní ẹ̀ mo ní àtà ah, ní òpó ẹ̀ léyìí gbàdúrà mo á rí àwọn gúrùpù kan ní southern azọ́nà wọn bá ti lè lọ bá so there is no way fún any group láti ṣe referendum lè gbé ọ̀rọ̀ referendum dé united nations kọ́ńdà inú ọmọ wọn kàn máa send the. Eh, judgment yẹn sí minister of external affairs àti internal affairs àwọn yẹn send it to every international organization bí ẹ ṣe ń débẹ̀ báyìí má kàn fi wọn ò ní dá yín lóò mọ́ ó bẹ́tà kí southwest má jọ ìwọ̀n eh, bí àbí nájàdà gbogbo àlọ́jọ́ ìkọlọ́ tó bá dẹ̀ jẹ́ ẹgbẹ́ tí ò bá lórúkọ ní ṣáàtù ẹ̀ tó bá lọ ẹ má jẹ́ kẹgbẹ́ lórúkọ kójọ ìwọ̀n because tí ẹ lórúkọ bá lọ push wọn á ṣe bẹ́yìn náà lẹ lọ sí federal court wọn ti government against wọn so trap ni another strategy from the Fulani people láti stop ní nìyẹn so ìgbà tí mo rí mi ò ní control lórí àwọn ẹgbẹ́ tó lọ ṣe so mi ò lè sọ pé mo fẹ́ stop wọn mi ò lè fẹ́ kí n lọ sọ̀rọ̀ kọ́ wá yí mi lọ́wọ́ pé ah, ààrẹ ò táwọn ṣiṣẹ́ táwọn fẹ́ ṣe òun mo ti rọ̀ dá kí n bá yẹ pé program tá à ń ṣe báyìí tí ẹ raise yẹ pé èmi sọ̀rọ̀ nínú ẹ̀ mo kàn ní báwọn èèyàn wá sọ̀rọ̀ tó ah. dá má lè ní wá fún mi. so kì í ṣe ọ̀nà tẹ̀yàn ń gbà ẹni ẹ bá rí second guest station náà ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ̀yàn ọmọ ẹ ló kó ẹrú kó má bọ́ ló kó ẹrú. Ìbà Gani Adams. olùwà jìnnà rẹ̀ rẹ̀ kàkà fún mi. àná adé dúpẹ́ lọ́wọ́ náà láì jẹ́ gọ́ńdọ̀ láì jẹ́ sẹ́nítọ̀ láì jẹ rent láì jẹ multi-billionaire ẹ wo iye tọ́lọ́ wọn á fi dá mi lọ́lá nílẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ tí first guest lecturer sọ first speaker sọ ni pé ìwà mi ló gbé mi débẹ̀. Ìbà Gani Adams. Olúwa. Jìnnà rẹ̀ rẹ̀ kàkà bolo. Ọwọ́ gbọ́dọ̀ kanwọ́ kí a lè rọra wa lọ́wọ́. Mo ti sọ láti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ipò. Ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́. Ó kéré sí nínú lẹ́kṣọ̀ tá à ń gígùn sí i nínú ipò nínú conference ń sì moderator jù mí lọ because àṣẹ tó bá pa fún wa òǹkó wa gbọ́dọ̀ tẹ̀lé ẹ wo yorùbá one voice that was a time we called a press conference in washington the highest press center ní america national press uh, center ní washington at lọ more than thirty thousand dollars láti fi ṣe press conference ẹ adẹ raise owó yẹn níta àríwá adẹ raise owó yẹn within three weeks thirty thousand dollars àdè pariwo nínú mídíà ẹ bá wọ àkáǹtì one as yorùbá one point. owó ta ní látàjà tó bá dárúkọ ẹ̀rọ àbáyé àárín ara wa láti eré ìdá àdé àdé gbé àkáǹtì nọ́mbà kan síta ẹnì kan fún wa tó bá ti di ẹni tó ń gbọ́wó lọ́wọ́ ẹja àti ẹran hmm, tó bá ṣọ́ra bó ṣe ń rèéz owó yẹn lórí ojú ìkànnì ní ìta gbangba lórí íńtánẹ́ẹ̀tì hmm. àwọn tó ń gbé ẹbọ pé kí ẹ má ṣàṣeyọrí wọn máa gbé ẹbọ àwọn tó máa gbé ẹbọ pé kí àárín dàrú tówó yẹn bá dé á máa dàrú ẹ lọ́dọ̀ sí ìwọ́n máa lọ gbogbo aṣọ bọ́là ń sá lọ́rùn so ọmọ Yorùbá ni wá ká fi ọgbọ́n ṣe ọgbọ́n àti ọpọlọ ńlá níbi débi tá à ń lọ. Ìbà Gani Adams. Olúwa! Jìnnà rẹ̀ rẹ̀ kàkà fún